gbajúmọ̀ ọkùnrin olórin fújì ni tó jẹ́ mayegun ilẹ̀ yorùbá àti olórí ọmọọba akílẹ̀ ilẹ̀ ìjẹ̀bú alhaji wàsíù àyìndé ọmọ gbọ́láhàn àmàṣà ẹni tó pè èèyàn mọ́ sí k1 the ultimate ó mà ti fẹ́ gbé ìgbésẹ̀ láti fi ẹ̀rí àrídájú ẹ̀ hàn lórí ìjà tó ṣẹlẹ̀ láàrin wọn àti gbajúmọ̀ onílù ẹ̀ èèyàn kúnlé àyànlọ́wọ́ tí ó ń tú àṣírí ẹ̀ kiri orí ẹ̀rọ ayélujára báyìí ẹ rántí wípé ní ọ̀sẹ̀ bíi méjì sẹ́yìn ní orí ẹ̀rọ ayélujára gbóná nígbà tí Kúnlé Àyànlọ́wọ́ tó jẹ́ onílù Wàsíù Àyìndé tó lọ tú àṣírí ẹ̀ náà fọ̀rọ̀wérọ̀ kan wípé ẹ̀dá burúkú pátápátá gbà ní máyégun ilẹ̀ Yorùbá ó ní yàtọ̀ sípò lahun ó burú kò sí nǹkan tí òun jèrè lẹ́yìn ẹ̀ lẹ́yìn ọdún méjìlélọ́gbọ̀n thirty two years tóun fi ṣiṣẹ́ lẹ́yìn ẹ̀ kódà Kúnlé Àyànlọ́wọ́ fi ìlú ẹ̀ tó máa ń lò fi búra pé tóun bá parọ́ kí ìyà kó jẹ kí nǹkan burúkú jẹ ó ní wàṣíù àyìndé ò fẹ́ ìgbéga fún àwọn rárá àti pé bí ìgbà péyàn wà lọ́rùn àpáàdì ìní àsìkò tó ń fi ṣiṣẹ́ ní ẹ̀yìn ẹ̀ bó tilẹ̀ yẹ pé wàṣíù àyìndé ó ti jáde sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí kúnlé àyànlọ́wọ́ sọ láti fìdí ẹ̀ múlẹ̀ pé irọ́ ló ń pa ṣùgbọ́n kúnlé àyànlọ́wọ́ tó ti ṣe ọ̀rọ̀ míì síta báyìí o níbi tó tún ti fún wàṣíù àyìndé lésì tó sì tún sọ fún pé kí wàṣíù àyìndé lọ ṣọ́rẹ́ o nítorí pé òun ti di àpáta wàṣíù àyìndé ní ẹ̀yìn bí Wàsíù Àyìndé bá forí sọ̀hún níṣẹ́ ni yóò fọ́jú ká ó tún wá tú àṣírí wípé ní ìgbà kan àwọn lọ́kọrin ní òkè òkun òun sì bí ọmọbìnrin kan lọ láti bá láṣepọ̀ òun níṣẹ́ ni Wàsíù Àyìndé ló tún gbẹ̀yìn lọ bá ọmọbìnrin náà ní ìlú Paris lórílẹ̀‐èdè France tó ń bá a sùn ó tú àṣírí ó ní kò sí obìnrin tí máa yegun ilẹ̀ Yorùbá kò lè bá láṣepọ̀ ṣùgbọ́n o tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé Wàsíù Àyìndé ti fẹ́ gbé ìgbésẹ̀ ńlá lórí Kúnlé Àyànlọ́wọ́ báyìí o a gbọ́ yí pé Wàsíù Àyìndé ti kọ̀wé sí àwọn ilé ìfowópamọ́ tó ń lò èyí tó máa ń sanwó ọ̀sọ̀ọ̀sẹ̀ fáwọn ọmọlẹ́yìn ẹ̀ tó máa ń sanwó wọn sí ó ti kọ̀wé o pé kán bá òun tẹ ìwé bí Kúnlé Àyànlọ́wọ́ bó ṣe ń gba owó lọ́sọ̀ọ̀sẹ̀ fọdún márùn-ún kán bá òun tẹ̀ jáde kí gbogbo ayé lè rí àṣírí ẹ̀ pé bàbá ńlá onírọ́ tó kàn fẹ́ bà òun lórúkọ jẹ́ ni tẹlifíṣàn Yorùbá tó tó gbọ́ pé Wàsíù Àyìndé jẹ́ kó di mímọ̀ o wípé nígbà tí òun kọ́kọ́ bẹ̀rẹ̀ eré iye owó tó bá fóun fún orin òun máa mú ìdá ọgọ́ta òun yóò fún àwọn ẹlẹgbẹ́ òun ní ìdá ogójì ìyún sixty percent to forty percent ratio onígbà tó yá tóun wòye pé àwọn ọmọlẹ́yìn òun náà wọ́n ní bùkátà ìlòun tó yí padà làwọn jọ ń ní déédéé ìyún fifty fifty ìyún ìlàjì àti ìlàjì onígbà tó yá lòun tún wòye pé bùkátà àwọn èèyàn òun ti ń fẹ́ jù lòun bá kúkú pín owó náà òun mú ìdá ogójì forty percent òun sì ń fún àwọn ọmọlẹ́yìn òun ní ìdá ọgọ́ta sixty percent Wàsíù Àyìndé ní àṣírí tọ́pọ̀ èèyàn kò mọ̀ ó ní wípé ọ̀pọ̀ gbà ìní òun ti yá owó láti fi gbé àwọn ọmọlẹ́yìn òun dìde ìyẹn lásìkò àwọn ìgbà kan tí nǹkan kò lọ dédé oníta ló ń fẹ́ sọ fún un ó ní bí àwọn ọmọlẹ́yìn òun ṣe wà ọ̀sọ̀ọ̀sẹ̀ ìní òun sanwó fún wọn gbogbo wọn sì ń gbowó gidi ó ní ṣùgbọ́n nígbà táṣìírí tú sóun lọ́wọ́ ipe ìṣekúṣe náà ń fowó ṣe wọn nànà kùnà wọn mọ tí wọn ń gbóbìnrin kiri inú òun sì fẹ́ kí ayé wọn dà inú òun fi pè wọ́n pé àsìkò ti tó láti máa sanwó sínú àkáǹtì fún wọn nítorí irú ọ̀rọ̀ ọjọ́ iwájú tó ń ṣẹlẹ̀ báyìí onílẹ̀sẹ̀kẹsẹ̀ ló ń pe àwọn òṣìṣẹ́ báǹkì òun ní Guaranty Trust Bank àti Zenith Bank láti bá àwọn ọmọlẹ́yìn òun ṣí àkáǹtì ńgbà tó ní wọn lákáǹtì báǹkì ó ní bẹ́ẹ̀ ni lòun sì ń sanwó wọn sí ní ọ̀sọ̀ọ̀sẹ̀ àti wípé òun ti kọ lẹ́tà sáwọn báǹkì náà o wípé gbowó ti àyànlọ́wọ́ tó gbà láti bí ọdún márùn-ún sẹ́yìn lọ́sọ̀ọ̀sẹ̀ kí wọ́n bọ̀ ń tẹ̀wé náà jáde kí gbogbo ayé lè rí i kí wọ́n lè mọ̀ pé bàbá ńlá òpùrọ̀ ni nígbà tó ń sọ̀rọ̀ ẹni tí ó wà nídìí bí Wasiu Ayinde ṣe ń sanwó fáwọn ọmọlẹ́yìn ẹ̀ òun náà jẹ́ kó di mọ̀ o pé gbogbo owó tí Kúnlé Àyànlọ́wọ́ ń parọ́ pò ń gba ẹgbẹ̀rún mẹ́jọ náírà nígbàkúgbà táwọn bá lọ kọrin onírọ́ ló ń pa ọ́ òní owó táwọn san fún Kúnlé Àyànlọ́wọ́ gbẹ̀yìn òní ẹgbẹ̀rún ẹgbẹ̀rún lọ́nà àádóje náírà ìyẹn hundred and thirty thousand naira ṣáà o gbajúmọ̀ onílù Wàsíù Àyìndé míì tí wọ́n ní kúnlẹ̀ àyàn lọ́wọ́ ló mú dẹ́yìn Wàsíù Àyìndé ìyan Kamarudeen Àyànyẹmí tí wọ́n ń pè ní bàtà òun náà ti sọ̀rọ̀ o ó ní èèyàn dáadáa ní Wàsíù Àyìndé èèyàn dáadáa lọ̀gá àwọn ó ń tọ́jú àwọn àwọn sì ń ríṣẹ́ àwọn rí ìgbéga lẹ́yìn ẹ̀ ó ní ọmọlẹ́yìn ẹ̀ kan tó bá lóun ò lẹ́yìn ẹ̀ láti tẹ gbogbo bí Kúnlé Àyànlọ́wọ́ ṣe ń gbowó fún bíi ọdún márùn-ún jáde láti fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn ń sanwó fún lọ́sọ̀ọ̀sẹ̀ àwọn ò lówó owó tó sì ń gbà ojú iye tó ń sọ pé ń fún un lọ.